أحد كتاب التوحيد هي قرار ara ìbò ìrọ̀lẹ́ òṣèlú ìdáyà èròǹgbà òun ènìyàn ìhánà ìlú pẹ̀lú kẹ́kọ̀ọ́ ṣe àtúnyẹ̀dá gbogbo ìwàlẹ̀ lórí ẹ̀ pẹ̀lú kẹ́kọ̀ọ́ tó ṣe pẹ̀lú ìtọ́lọ́mọba ìtàkùn tó wá sí òwò. báàbò yìí àti báàbò di àkàtàn òbẹ̀lọ ọ̀hún àròyà tí a rí ni òun ni lẹ́sẹ̀ ní àti tuntun ọlọ́run ó wá sí torí kí àwọn ẹ̀yẹ ìgbé ní àrùn tó máa máa ṣe. àfààní àwọn méjì ìdíjà òye ìyàtọ̀ ìyàtọ̀ tí èsì ẹ̀fẹ̀ àwọn ènìyàn papọ̀ ní ọ̀rọ̀ ìka sọ lẹ́yìn náà tó gbọ́dọ̀ wà lóṣù ìka sọ ọ̀kan jẹ́nẹ́rálì àti ìtẹ̀kànkan wọ́n yàtọ̀ bẹ́ẹ̀ àwọn jọra wọn bẹ́ẹ̀ tó lápapọ̀ wọn jọra wọn kọ sí tẹ́ẹ̀rẹ́ wọn àlàyé wọn tó yàtọ̀ síra wọn. ìlàkùnjúwe ẹgbẹ́ pé ẹ ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀sẹ̀ yìí ẹ ń ṣe iṣẹ́ tẹ̀sẹ̀ tó ń tọ́lọ́ ọ̀bá yìí àmọ́ kò ṣe torí ẹ̀ torí kó lé abẹ́rẹ́ àǹfààní ayé kan bẹ́ẹ̀ èyí tó tóbi káwọn èèyàn lè gbà rí òun kó o ṣe ṣe torí ẹ̀ ìyá òun ni pé káwọn èèyàn lè ṣe kí wọ́n á yẹ lórí ẹ̀ àbí káwọn èèyàn lè gbọ́ kó o ṣe kí wọ́n á yẹ lórí ẹ̀ àmẹ́rẹ́ yìí ta sọ yìí kò tiẹ̀ lè dìgbéyàwó tẹ̀yẹ́ tó tẹ̀yẹ́ àǹfààní àǹfààní ayé mùsùlùmí wà bẹ̀ bóyá kó rí owó látara bẹ̀ tó bá rí àbí ikú látara bẹ̀ nǹkan tó yẹ kó ikú ṣe ìgbésọ̀ náà bá rẹ̀. níbi eléyìí àwọn àlàyé kan á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀ o tó yá sí pé bẹ́ẹ̀ bá ṣe iṣẹ́ tẹ kó nítorí ọlọ́run bá fún ta tí bá fún ṣe nítorí àǹfààní ayé kò sí láìsí bẹ́ẹ̀ tó dẹ́kun yẹn àwọn onímọ̀ sí àbálùú yẹn àmọ́ eléyìí ni èyí tó lè gbé kò sí tòkè yẹn ni agbóyin dáadáa ta rẹ̀ ó ti fáwọn bí ìdènà wọn yára dára lẹ́yìn náà kaba ìkọ̀ kaba ìkọ̀ lápẹ̀jù èso yìí ẹni tó fẹ́ lọ sí ojú ogun ẹ̀kọ́ kẹfà lọ sí ojú ogun àníyàn fẹ́ kádà àníyàn tọ́lọ́ ni.

àbẹ̀wẹ̀ àìsí ìgbọ̀nà at the same time ó fẹ́ sóòwò bẹ́ẹ̀ ó tó bá yá nítorí owó náà lè gbé kékeré lọ́wọ́ ní ìta lọ́wọ́ ó ti parí pípọ̀ sí ìtò ìtọ́nà àti ìtò ìtì ó fẹ́ tà àti tí ó ra wà lẹ́dàtọ̀ tí ó wà tàgé ó ti bá bọ̀ ó yọ ọlọ́run àwọn fáyé ilé ìwé náà lẹ́yìn tó fi tẹ hajj àwọn àwọn ìtọ́gbà ẹ̀kọ́ wọn bá ti àyè rẹ̀ lẹ̀ sí nǹkan yìí àfààní àǹfààní ayé àtìlẹ́sílẹ̀ wọ́n ní kò sọ gbogbo bẹ́ẹ̀. ẹ̀rí táwọn afáàmọ́ ń lò lórí ẹ̀ pé àwọn ìjọ àtẹ́sẹ̀ ló ń lò tó fà fúlùkù sẹ́ẹ̀fù rọ́bà ìnáwó kàrẹ́ ọ̀tọ̀. alẹ́ ìlú mo ń fara àwọn sọ fún yín pé àyíṣẹ́ ẹsẹ̀ ìpadà lọ́dọ̀ náà ọ̀bá yín ẹ wá àforíjì lórí rẹ̀ lọ́dọ̀ náà ọba yóò forí kẹ̀yìn lórí aláforí ọba lẹ́gbàá tó á forí ti dèrè sẹ́ẹ̀fù yóò wá ṣe yóò wá sọ òǹkalẹ̀ fún yín láti sánmà yóò fún yín lọ́mọ yóò ti báyìí fún yín yóò ti báyìí fún yín. wọ́n ní ń sọ nǹkan yẹn fún wọn kí wọ́n lè bá ẹ̀mà láti ẹ̀ǹkọ́lẹ́jọ pé ní abáwọ̀sọ àforíjì yóò tún wọ́n jù fún wa láti abáwọ̀ àforíjì yóò tún fún wa lọ́mọ yóò tún wa nígbà tó fún wa láwọ̀ síbẹ̀ ní ìlú ìlú ni àwọn àbá àlàyé ní orí ẹ̀ وقوله تعالى الذي يقع أسافا أما ويا قرآن أبي أول حديث أن صلى الله عليه وسلم في صلى الله قول من كان يريد الحياة الدنيا والدين الآخر ومن أجمل شيء تنسي nítorí pé wá ayé ló fi ṣe bóyá ń wá àbọ́mọ àbí ni wọ́n fi ìrìn ìlé àmì ìlànà bíi náà wọ́n fìhà láàyè mọ̀ ọlọ́ọ̀ni iṣẹ́ ẹ̀wọ̀n tí wọ́n ti wọ̀ ní ọlọ́ọ̀ni ìkẹ́kẹ́ wà wọ̀ ní àfún wọn ní títí wọ́n wá bóyá wọn tán wà ní àfún wọn bẹ́ẹ̀. ìwà tó láyé kalẹ̀ bí ilẹ̀ lẹ́yìn ìdájọ́ pé àfihàn ní ìdájọ́ àmọ́ jẹ́ náà látàrí nítorí pé ń tẹ́lẹ̀ kí wọ́n ti rò pé kó yẹ kí wọ́n wà nǹkan tán bẹ́ẹ̀ tó ìtọ́nà tó lè má ṣe é bàtà tó máa ń ṣe ń torí kán ní bá rí nǹkan kan ayé bẹ́ẹ̀ ọlọ́run lẹ́yìn ìdàgbàsókè òfin àfihàn ọ̀dẹ́ ìgbà náà kò sí nǹkan tí wọ́n rí dárí ìyá àwọn tó ẹ̀ sàn gángan á sàn fún wọn láyé kọ́dọ̀ ọlọ́run láàyè kọ́kọ́ fún ẹ̀ sàn náà níbi ìfi wọn àgbà á ti fún ó lè jẹ́ kọ́tà ó lè gbà ní fún bẹ́ẹ̀ bóyá ó lè gbé náà bá ti ní yóò àmọ́ àjọ mọ́ rẹ̀ ṣe kẹtàlá rí ti àwọn olóyè ọlọ́ni wàhálùkọ́ náà sọ̀rọ̀ ní òkè ìhà ibi wọn ní omi ọlọ́ni àtàjẹ́ àpáta ọ̀pẹ́ pọ̀lọ̀ náà kánú gbàgbọ́ ìtọ́lẹ̀dẹ̀ ẹ̀rọ kọ́ ó ṣe èkó nítorí lẹ́yìn kíkà lùkù ìfẹ́lẹ́ wa fẹ́ ṣe kéèyàn máa wò ó àníyàn lórí ẹ̀ yàtọ̀ pé ọ̀ ti kárí mi lórí ẹ̀ kárí mi bẹ́ẹ̀ tí èsì tí ti ìka yìí tó lé lọ́nà ẹ̀kọ́ ṣe ọkọ̀ àtúnyí kan ní ọkọ̀ àtúnyí ọ̀sùn ti ṣe so nílé ìgbàgbé ẹgbà lérò ọmọ ọba ní ọ̀sẹ̀ ní ẹ̀sìn ní orí tẹ́lẹ̀ ọlọ́run tẹ àlẹ́ ìkọ̀wá ọ̀sọ̀lọ́lọ́run àlẹ́ ìgbìmọ̀ ìgbàlúwà àlẹ́ ìgbìmọ̀ ìgbàlúwà na bíi wípé ẹni wà kan lọ náà fún pàtàkì ọkàn rẹ̀ ní wọ́n máa láti gbé e, àbí wọ́n ti sàn ọdún káàkà ìjọba yóò gbà wọ́n. ẹ fi àwọn ilé ní tó ń fi pé gbà àgbà tó gbà ní wà bá tuntun wọn náà ó wá gbà lórí bí wọn kan lórí bí wọn ti sàn lórí bí wọn tẹ̀lé àti bẹ́ẹ̀ lọ.

فرأت الجنوب والله تعالى عليه الصلاة والسلام rí dáadáa áyà yìí àwọn tó ń hajj àwọn bàbá wí àwọn tó adé wọ́n ti hajj gan-an ohun wọn ti tọwọ́ kan ní ti hajj tó ń bẹ ayé ayé ayé wọn ti bàbá ìrìn àwọn tó bá mi ní àwọn tó tẹ̀ bá fẹ́ ṣe tẹ̀ bá dà ní gbogbo tẹ̀ bá ti pápátá abáyé tó yà kẹ́ fún wa dà ní ìrìn àti àmàlẹ́ olódà àwọn sáà wọ́n ní ìgbàdà tá a máa ń ṣe yìí wọ́n ní ìlú pẹ́ẹ́sì látàrí tabata kojú bọ́nà aláwọ̀ ọ̀gbìn máàdọ̀ àwọn nǹkan wo ní ẹ̀sìn ní ẹ̀sìn gẹ́gẹ́ pẹ́pẹ́ ẹni máa ń ṣe ọ̀gbìn ẹ̀sìn ní ṣe yìí kí ẹ̀ máa ṣe wọ́n ṣe yìí kí ẹ̀ bá ti yọ̀ ọ̀pọ̀ sí lọ́nà kí ẹ̀ máa ń gbà wọlé lórí ọ̀pọ̀ sí lọ́nà kí ẹ̀ máa ń gbà wọlé lórí wọ́n ní ìbáda báyìí náà alẹ́sọ́ọ̀dì ìbáda tó máa lọ lórí ìlú tẹ̀ sọ òun ló bẹ̀rẹ̀ sí òun táwọn sọ ìpín táwọn sọ bí àkókò lè rí ìpínlẹ̀ yẹn ẹ̀fẹ́ lápò kéèyàn ti jẹ́ ìbáda ìtẹ̀ ìbáda kéèyàn sọ jẹ́ ìbáda ìtẹ̀ ìbáda ẹ̀fẹ́ mi iṣẹ́ táwọn òun náà èyí ti tẹ́ ẹ àmọ́ òun bẹ́ẹ̀ látara àníyàn tó dáa èyí lè sọ ní ìbáraẹni ó lè dìbà náà lọ́nà lọ́wọ́ wọ́n ní ìpínlẹ̀ náà wọ́n sàbí àlejò ọ̀fẹ́ máa ń yẹra ní kọ́sọ̀ sábàbà ìlà àlejò ìlà ìlà sọ̀rọ̀ náà ó ní tòun ó ní oorun tóun máa ń sùn lálẹ́ àkàtúntò tóun yé sí ẹnu tóun yé sùn lálẹ́ ó ní èjì ìbáradà lòun náà fi ṣe òun máa ń ṣiṣẹ́ bí oorun òun yóò jẹ́ ìbáradà bóòlù yẹn ti lè sọ fún jẹ́ ìbáradà tẹ́gbẹ́ ìwọ́n sùn báyìí ẹni náà sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ohun tí wọ́n sùn ìbáàdà ni ọmọ gbọ́dá ọkọ̀ ti wà lọ́sùn àbí kí wọ́n gbọ́dá fún ọkọ̀ nìkan náà ni ẹni tó sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà wọn ò ní gbọ́dá fún òun tó pé òun ò ti di èlò náà ìbáàdà kìí ṣe pé yẹn ṣe àtàrù yẹ kó ti kóso làwọn yóò àwọn méjì lè ta kó ti kóso ó ní òun ó tètè sùn pé kóun lè àtètè yí láti ṣe ìlànà àkẹyìn ẹgbẹ́ mi ìtètè tó rẹ̀ kó lè bá àtètè sí láti tẹ̀lé dáadáa. a bọ́yá ẹgbẹ́ nàìjíríà òun máa ń ni òun gbá tó tó lọ́sọ̀rọ̀ àbúrò rẹ̀ bí ẹgbẹ́ náà fi máa ń sọ ní ìpínlẹ̀ aago mẹ́ta aago mẹ́jọ kí ẹni bá máa fi sọ pẹ̀lú sọlá ìjọba ìṣòwò sẹ́kẹ́tì ní ìṣẹ́kẹ́ nítorí ọ̀rọ̀ ọ̀run rẹ̀ ó lè ìbádà wọ́n ní gbogbo ohun tó sọ ọ̀run ìlú àti ìṣẹ̀ ìbádà ìlú ọkọ̀ ọ̀gbìn ẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ tẹ àwọn ìdílé máa ti tẹ́lẹ̀ tẹ̀lé ẹ̀jẹ̀ tó ti tẹ́lẹ̀ à àwọn ìdílé ti tẹ́lẹ̀ olówó sáyé kí náà sọ yìí ẹ̀jẹ̀ tẹ̀lé kò jẹ́ ara àmọ́kọ́rọ́mọ́ sáyé ni kébí náà àdébìnrin bẹ́ẹ̀ tó wọ́n tó kí náà sọ yìí kébí náà bẹ́ẹ̀ kọ́lé àti ti tẹ́ ní gbogbo pàṣẹ bá ti wá gbéra ní múra fi jẹ́ pé èèyàn fi jẹ́ bí kìlà lèyàn ní mẹkáníkì lèyàn ní kápẹ́tà lèyàn ní jẹ́gẹ́ dìbì abẹ́ sí sísẹ̀ ìjọba náà ni gbogbo àti láti gbéra nínú ọtí sẹ́wọ̀n lè pé èèyàn lọ jọba tó fi bẹ̀rẹ̀ ìgbà dànù ó lọ sọ pé ìṣe náà wà ní nítorí pé àníyàn tó ti jẹ pé kò fẹ́ jẹ àwọn ẹni tí ó sì nílò àníyàn yìí tẹ́lẹ̀ kọ́nà tó bá jẹ àwọn ọ̀run tẹ́lẹ̀ tó ti kò jẹ àwọn ọ̀run àmọ́ kò fi àníyàn rẹ̀ sí ìṣẹ́ tó ṣe ó wọ̀ ní kọ́ńgó tẹ̀lé bá dà tò eré ìròyìn ìwé òun náà dà pé gbogbo àwọn kan tẹ́lẹ̀ kéèyàn ti tẹ́lẹ̀ ìdí ayé mi kéèyàn lè tó di ìyẹn tó bá gbèrú tó wọ́n bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí máa ń gbé tó wọ́n bá bẹ́ẹ̀ الإسلام والله تعالى على الصواب وعليكم السلام ورحمة الله Sí, gbọ́ pé ayàdé ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ fẹ́rẹ̀ pọ̀. Pẹ̀lú ẹ̀ka sọ̀rọ̀ yìí. Ah, kọ́dà abẹ́ mi ló ń sàlàyé ara wọn ni kò ojú ara wọn kò sì tako ara wọn kò tẹ̀ lọ́jọ́ tọ̀pọ̀ ọlọ́run pé ọlọ́run bá fún wa pé wọ́n ti tẹ̀ bí ọ̀tẹ́lẹ̀ nínú àbá ọlọ́run dáhùn àtọ̀ wọ́n yà sáà ń sọ̀rọ̀ sí bàtà mi lẹ́nu nìyà nítorí ọkùnrin bẹ́ẹ̀ pé làtàn sàlọ̀ sí bàtà mi lẹ́nu nìyà ìpín tiẹ̀ láyé ló gbàgbé rẹ̀ èyí tá sọ ní kí ẹ àdéhùn máa ní kẹsàn láyé àdéhùn wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àdéhùn ti yan àgbẹ̀ ti jẹ́ nítorí kókó lóba kọ́lé nìkan àlẹ́ ti jẹ́ lókó lóba lábọ́tò àlẹ́ ti jẹ́ lókó lóba jẹun àrùn sọ pé ó ní ẹ̀jẹ̀ ìdíje kò ní ẹ̀jẹ̀ nígbà tó bá ti di àárọ̀ kò lẹ́jẹ̀ pé ní ti sá òun náà ti wọ́n láti jẹ́ jẹ́ nítorí kókó lóba àwọn ọmọ iléèwé títí wà láàrin ti jẹ́ nítorí pé kókó lóba kọ́lé ó ti di kọ́ kò lẹ́jẹ̀ torí ẹ̀ pẹ̀lú kò ti di àrà tọ́nà ti dà bọ̀dí táwọn sọ ni pé ẹni nílò sọ òun náà ti ṣiṣẹ́ òun náà ti ṣiṣẹ́ nítorí pé kó lè máa kọ́lé òun náà ti ṣiṣẹ́ nítorí pé kó lè máa àbùkù ti bẹ́ẹ̀ fún ṣiṣẹ́ tó ṣe ìfẹ́ jẹ àrọ́ ìfẹ́ jẹ àrọ́ tó fi kúrú ti bẹ́ẹ̀ lè tó ti tọ́jú tọ́jú ìbádà mọ́ lọ. síwájú lórí bí yàtọ̀ sọ pé ìṣiṣẹ́ tó pé ọ̀fẹ́ ra mọ́tò ìṣiṣẹ́ tó pé ọ̀fẹ́ ra ilé ìṣẹ́ àrọ́ ọlọ́run wà látàkùn ọlọ́run ìpín ìrẹ́ láyé ló rẹ̀ ìpín ìrẹ́ láyé tí wọ́n náà ti tẹ́kọ̀ ọkọ̀ lébọ̀ kọ̀ọ̀kọ̀ra mọ́tò kọ̀ọ̀kọ̀ dá ìpín ìrẹ́ láyé tí wọ́n náà kọ́ra báyìí kọ́ báyìí kọ́ wẹ̀wù kọ́ fílẹ̀ kọ́ gbogbo ẹ̀ àmọ́ òun ọlọ́run gbàgbé lọ́wọ́ bẹ̀rẹ̀ àmọ́ òun wọ́n ti tẹ́ ọlọ́run ìjà wọn fún ọ náà ti tí mo ní àrí ìtòjú ọ̀rẹ́ lọ ní àrí ìtòjú lọ́sẹ̀ ẹ̀fẹ́ sáré lọ́sẹ̀ ní bẹ́ẹ̀ àrí ìtòjú sí àwọn olùdókòwò àti ẹ̀rù kẹ́kọ̀ọ́ ní olùdókòwò àmì ìjẹ́sọ́ ẹ̀kọ́ ní olówó ẹ̀sọ́ tó lè bẹ́ẹ̀ àrí ìtòjú ọ̀dọ́ pé wọ́n fẹ́ gé ní láìsí àwọn èèyàn láti bá àti ìgbé kọ́ obìnrin tó lè rí ẹ̀ àtúmọ̀tá sí ìwẹ́bà ń kọ́ obìnrin tó dára sí i tọ́lá ìjẹ́jọ́ akọ́mọ́tá sí i tó lè rí. Bóyá nǹkan àwọn ẹ̀sùn tó kí máa ń ṣe láti wo ìrìn ọlọ́run. Ìjẹ́ àwọn ajẹ́gbé ìrọ̀lá ní àti ìlú ayé lọ. Ó yàtọ̀ sí iṣẹ́ tó ṣe pé ìṣẹ́ ní ìwọ̀n bá hà ní ìpínlẹ̀. Ìṣẹ́ pé iṣẹ́ ọ̀gá dàbí ní ìpínlẹ̀. So ìyẹn lè yẹ́lẹ̀ kọ̀ọ̀kọ́ àti ẹ̀sí láti bá ládá. Àmọ́ ó yàtọ̀ sí iṣẹ́ tó pé àìsí ábàlà wẹlé yìí wá. Àti àti àbúlé yìí. Ó yàtọ̀ sí àwọn pé ká má kéèyàn lọ kọ́ òdúgbò ṣẹ̀ríà àti abẹ́lẹ̀ yẹn fi yí wọn wá ní sílẹ̀ ó yàtọ̀ sí ẹni tó lọ kọ́ ìtọ́mí àti tó kọ́ àkáńtì ẹni tó lọ kọ́ àkáńtì ìtumọ̀ tó ń Islam pẹ̀lú tó lọ kọ́ ṣẹ̀ríà àti láti lè yí láti lè yí ẹ̀sìn ṣe owó gbọ́dọ̀ sọ pé

tẹ́fẹ́ kí ẹ̀sìn làwọn òbí ó tẹ̀sìn nígbà yẹn tó mọ̀ sí dáadáa nítorí tẹ́lẹ̀ bá bá ara jà wá mọ́kàdé rán èyí lẹ́yìn ká tó pé ó lè rí ẹ̀mí ìlà mọ́ká àmọ́ tó tó kẹ́lẹ̀ bá ara góòlù wá mú un lé rán wọn ó láwọn ẹbá wọn bá pé lágbájá bọ́ọ̀bù mọ́sálásí náà jò ó ti lọ́wọ́ ló òní fún yín ẹ máa ń máa ń fẹ́ ó lè ó rí ìlà ní mọ́ká bẹ́ẹ̀ ni ó ti kó máa rán àwọn àníyàn tó gbé wọn nìyẹn sọ rí o kọ́nà ó lè rí ju èrè lọ ilé ìròyìn ọlọ́run ni ó ti jẹ́ tán láyé nù ẹ wo lára ti bá gbà ọlọ́run ó ti jẹ́ tán láyé nù irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní wọlé lẹ́rìí kìá màní sẹ́dẹ́gbẹ̀dẹ̀ ṣé wàá dáhùn sẹ́kàn bẹ sọ́dọ̀ nítorí ẹ̀jẹ̀ kìí ẹ̀sìn ni sẹ́dẹ́gbẹ̀dẹ̀ kìí lábòjú àpáàdé náà làwọn máa mọ bọ̀dà wọn sọ níbẹ̀ pé ẹ̀sìn lòun nípìnlẹ̀ ẹni tó lọ kọ́ ìlú ìran ṣẹ̀ríà fẹ́rẹ́ tó ẹgbẹ́ lọ kọ́wọ́n ṣẹ̀ríà wọlé àfẹ́ ìgbà àbò tó kúdà ìgbà tí nǹkan fún ìdí máa lọ sí ṣẹ̀ríà gbogbo ọ̀rí bẹ́ẹ̀ twenty at the same time ó lè gbogbo òpónà tó kéré yá lẹ́kọ́tì ẹwà ní káwọ̀ ìgbà tí nǹkan fún ìdí máa ọjọ́ lọ sí ṣẹ̀ríà ó túnmọ̀ pé ẹni tí wọ́n níbi kọ́ọ̀tù òní náà tẹ̀lé àgbà àti ti bá lọ́wọ́ lẹ́nu ọgbà kí wọ́n gbà bẹ́ẹ̀mù ó ti sòkò ayé rẹ̀ díẹ̀ ó ti sòkò ayé rẹ̀ díẹ̀ àti tẹ̀lé ó lè tó rí i pé ó fẹ́ kọ́ olùgbàgbọ́ àgbọ́dẹ́sì àdé kó tó àdéhùn mọ̀ sí kẹ́kọ̀ọ́ náà lápòjú ti ẹwú lápòjú ti àwọn tó máa ń ṣe ìṣẹ̀rí àdóni máa ń ṣe ìṣẹ̀rí àdóni àwọn tó sábà máa ń gbà fún fún sọ́lá sọ́lá bẹ́ẹ̀ tó yẹ kí ká wọ́n gbé náà

kò sí ẹsẹ̀ níbẹ̀ tó pé kò fi tọ́lọ́ nǹkan kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó pé iṣẹ́ òun ti kú ilẹ̀ ayé gẹ́gẹ́ náà ni kò sí lọ́sọ́gbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lọ́kọ́ kápẹ́ntà náà ni àbẹ́tọ́ lọ́kọ́ àwọn sẹ́ni but at the same time ó lè dà níyàn tọ́lọ́ ìpínlẹ̀ a mo fẹ́ lò láti tún àwọn èèyàn tó lè lò báwo lè lò lọ́nà tẹ̀lé àná pé láti tún àlùkò àti àti ìtàwọn èèyàn tó wá pé gbogbo ìgbàta ń sáré وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم وسلم على وبحمدك اشهد ان لا اله السلام عليكم ورحمه الله وبركاته آه، كما قد قلنا ما يدور من الله ان شاء الله وصلى Thank you.